الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين الوالد فهو الحمد لله رب العالمين وسنتي رمضان تدن 1447 قبا ولاي قبا ولاي رو الوا أمالو ريو gbogbo ṣe olóore kéèyàn máa wá ṣe ní ọ̀rọ̀mọ̀bọ́ọ̀nà náà ọlọ́nkó yọrọ wa lọ́rùn kọ́ wa gba lẹ́sìn fún wa ọmọ wa ṣe léyìí ní àgbàmọ́ fún wa o. níwòye àná náà la gbára wa ní pé gẹ́gẹ́ bí ìlànà ọlọ́run tó fi rán ànábì sọ́dọ̀ lọ́wọ́ àríwọ̀ sọ́dọ̀ kíkó gbìyànjú ká wá oṣù àti gbogbo ọlọ́dọ̀ ọlọ́run náà làwọn èèyàn ṣe àwọn aláṣẹ wa náà wọ́n sì ṣe ìtọ́nà ní káwọn náà ò ṣe lo àdúgbò mọ́ o lo àdúgbò mọ́ o àmọ́ lóore o àmọ́ lóore ní alẹ́ àná yìí tọ́jú lórí mùsùlùmí nàìjíríà bàbá wa sọ̀tọ́nù sokoto ọ̀nà kéde ní ọ̀rùsù ọ̀dàpọ̀ àwọn ìlú tí wọ́n ti rí nàìjíríà àwọn bàbá wa ọlọ́lá wa ọba àlùyọrin àwọn náà kéde bẹ́ẹ̀ ẹ̀wù àpẹẹrẹ dáadáa táwọn bàbá yìí ń lélẹ̀ wọ́n kéde wọ́n ní based on ìfẹ́ tó kan àwọn láti Sokoto àwọn bàbá yìí ń kọ́ wa lẹ́kọ̀ọ́ dáadáa lẹ́gbẹ́ bí ọlọ́run bá gbé nǹkan kà nǹkan ọmọ sọ̀kan ní kò bẹ̀rẹ̀ ìwà ní ìyàn olóyè ìwà ní fìyàn ṣe ọ̀gá o lọ́mọta ní gbogbo àwọn bàbá yìí lẹ́sà dáadáa o òun làwa àwa kọ́májú báwa náà ń yà lò òun làwa náà lò àtàtà mú ká tó gbọ́ pé wọ́n kéde o gbogbo yín náà rí bẹ́ẹ̀ o èmi mọ́ra mi mọ̀ pé ọmọ ya wa dáadáa ni dọ́tọ̀ mọ́tàbá wọ́n jẹ́ bí bàbá wa ọba ọba wa ń lò lọ́rin kọ́ra ni mo pe dr mọ́tàbá lórí fóònù gbogbo òye ó ní a bàbá ti ní ọrùsù iṣẹ́ kan bàbá láti Sokoto náà ọlọ́run ti fẹ́ ni ìdákùn bẹ́ẹ̀ ti yá náà ṣe wù ọmọọta ṣe wọn ò fún wa. nígbà àwẹ̀ tí wàá bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí ìṣe wa o ọ̀rọ̀ ń pa àwẹ̀ náà láàmú kà ní dárúṣọ́ ara ọ̀ báyìí gbèsè abáka náà ọmọkàdé òwúrò wa ẹ̀rí ìta àgbẹ̀rọ̀ra wa létí ní wọn bá láàárọ̀ ọ̀nà àdìgbà anábùwà Muhammad sallallahu alaihi wasallam anábìnrin láyé zọ́ọ̀lù náà sọ̀rọ̀ ẹ̀yẹ máa àjálù fífọ̀ àwọn èèyàn ò ní yẹ̀ wọ́n ní bò orí orí ni wọ́n wà ó ní orí ni wọ́n wà ó lópin ìgbà tí wọ́n bá ń gbèsè ìsinú àwọn lọ́sùn ìgbà tí wọ́n bá ń kéde ní kíkíní sínú ààwẹ̀ ẹ̀dá fún súnà nàbì ní ọ̀dọ̀dọ̀ ọ̀sọ̀dà bàbá ti rí i pé ó ń wọ tájọ wọ ọba ti rí i pé ó ń wọ mọ́tò fi nǹkan balẹ̀ má wá nǹkan tó fi sẹ́yìn kọ́nà bọ́ ọba rí òsè omi ràbí ọwọ́ tàbọ̀ wà nínú mọ́tò súnà nàbì ní ọ̀dọ̀dọ̀ ọ̀sọ̀dà àìsí ń gbàgbà délé máa lọ sínú ọba àwọn bẹ́ẹ̀ ànábi ní oore wa ó máa pọ̀ sí i ní lópin ìgbà tá a bá ń tẹ̀lé o torí náà ẹ̀kọ́ àárọ̀ mi ni pé a máa tètè sí ẹnu ní o pé a bá gbá rẹ̀ ẹni ọba yá mo fẹ́ lọ sí magírídì náà ní bá a láyé mo ní tó fi sínú lọ́wọ́ lọ mọ́sálásí nígbà bá lọ́dọ̀ àwọn àgbàlagbà bàbá tó ń rìváìvù rẹ̀ ọ̀dà ní mọ́sálásí wọn ó gbé ní tí wọn ká lóko òfìkì ni wá ẹni ọlọ́sàn tó ọ̀sán kan ló wọ́n mú yọ̀wọ̀ mú méjì àti mẹ́ta wá ẹni ọ̀fẹ́ jẹ ọ̀gẹ̀dẹ̀ ọ̀gẹ̀dẹ̀ kan náà tó yọ̀wọ̀ fún kó méjì mẹ́ta fún ẹni onílàdúndùn ọ̀nà oko tiẹ̀ náà fún un ẹjẹ ayé àgbà dáadáa yìí torí ìkọsílẹ̀ ìgbà téèyàn bá lówó rẹpẹtẹ kó tó ṣe tọ́lọ̀ ẹ̀ dáadáa pọ̀ nbí kéèyàn ó jẹ́ kó ń jẹ kí ẹlẹ́ni kápọ́ fi sínú dáadáa tẹ pọ̀pọ̀ àdábì lójú bẹ́ẹ̀ sọlọ́dọ̀ sọlá torí náà kìí ṣe fíìsì pé mo fẹ́ lọ sí mọ́gírígì mi ò ní gbé ìlú tètè sí ẹnu ẹ̀ ṣúná àdábì sọlọ́dọ̀ àdébìlú wọ̀nyí eléyìí náà láti wá bẹ gbogbo ẹ̀yin làdáni ìṣẹ́ ládàlẹ̀ ń ṣe o ẹ̀yin ní ọrùn yín lọ́wọ́ á wà o sẹ́mi pé òun wọ òun wọ̀ yìí àwọn èèyàn ní mọ̀ ẹlòmíì ń bẹ nínú ilé rẹ̀ ẹlòmíì ń bẹ lẹ́nu iṣẹ́ rẹ̀ ẹlòmíì wà nínú mọ́tò ntí ó jẹ wọn mọ̀ pé òun wọ òní kí wọ́n gbọ́ kí ni àdánù mọ́bìrì bíi kẹ̀kẹ́ wọn ọ̀dọ̀ wọ̀nyẹn má pé kó wọ̀ ẹsì máa ń lọra bó bá ti wọ̀ ní ẹsẹ̀ pé o bẹ́ẹ̀ náà bá ń ṣe bẹ́ẹ̀ dáadáa yín pọ̀ dáadáa yín pọ̀ ànábì sọlọ́dọ̀ sọlọ́ tó wá ní ká máa yára sínú yìí ọwá ní súnà tó ní ká máa lọ́ra jẹ sàárì ọmọ pẹ́ tó jẹ sàárì súnà sì ní sàárì kọ́dẹ̀ ní bá ní kọ̀ọ̀mẹ́ni la máa jẹun lóru bó ṣe làbídùn kan òun omi sí kọ́dà bó ṣe òkèlè tẹ̀mú kan ìwọ náà fi ṣe pé mo fi ṣe súnà tàbí òkèlè kan òun ò lè kó bọ́ kọ́dà bọ́ọ̀ bá wá ṣe òun omi ọ̀tún bá làáfíà wá fún ọ súnà tàbí ní kí a máa gbé sàárì ẹgbẹ pé àwa lágbára ìwọ́n àbá àbájẹ sàárì ìsìn tó ṣe wá ìwọ́n kọ ìlànà ní o ẹlẹ́gbẹ̀jẹ́ àfihàn náà sọ́kàn kò sì bá a mú sàárì aago méjì sàárì aago mẹ́ta sàárì aago mẹ́rin gbogbo ọ̀gá súnà mọ́ o ọ̀dà sàárì aago márùn-ún ọ̀gá súnà mọ́ lásìkò tí àwa yìí torí àdùbá káfíńyàn náà kún o kéèyàn má máa jọ tán o gbogbo lọ́rọ̀ jẹ́sàárì lọ́rọ̀ jẹ́sàárì àgbájọ òkè ọ̀jẹ́sàárì lẹ́yìn tí àlùfáàjà àdúgbà ti yọ o àlá sàárì jíjẹ ọ̀nà àlùfáàjà ti yọ àti ọlọ́run olùrà ní wákòló wáṣọ̀bù hatta yatabayyana lakum al-khayt al-abyad. من الخيط من الخيط الأسود من الفجر ثم أتم الصيام إلى الليل olúwa ni ẹ máa jẹun ẹ máa mú tó wù mí láì halal títí tí nǹkan dúdú ni ó fi yàtọ̀ fún funfun àlùfájà yìí ní jẹ́ bẹ́ẹ̀ o ẹ náà ẹ̀yin làdá ní ìṣẹ́yìn fún mi o mélòó ni ọmọ àlùfájà yìí wò ẹ̀yin náà wọ́n máa retí tá a ti pè wọn bí wọ́n bá ti pè wọn kò so oúnjẹ mọ́ o èyí tó ń jẹ lọ́wọ́ ń pa á sí o bí wọ́n bá jẹun lẹ́yìn tí ó dá lójú bá lùbájà ètò wọ̀ yóò san àwọn ẹ̀dọ́n padà o ọdún fún o ẹ̀jẹ̀ àgbèsí o ẹ̀dàkùn ẹ̀yìn làdáni lẹ́ẹ̀kan sí àwọn ibi tẹ́ẹ̀tì gba ládàáni ẹ̀mẹ́jọ dẹ́sẹ̀ sí i lọ́rùn o ẹ̀mọ́ pè wọn kó tó di bá lùbájà yìí o ẹ sì má lọ ìran pípé lára òwúgbẹ́ yìí làwọn èèyàn máa retí já bàbá dàda lè fi pè wọn torí náà gbogbo ètò kálukú wa bá ṣe inú àwẹ̀ yìí èyí tá à ń ṣe káwé tó dé èyí tá à ṣe lẹ́yìn ẹ̀ ìgbàmọ́ta tẹ́wọ̀ gbà gbogbo ẹ̀ ọ̀sẹ̀ àbíorí ọ̀nù ẹ̀ o. هذا والله أعلم وصل اللهم وسلم وبارك على نبينا محمد وآله وصحبه ẹ̀rí lónìí lónìí yìí ńìlọrin o ńìlọrin là ń wí o àṣùbà wọlé ní five forty nine yẹn ní aago mẹ́fà kù ìṣẹ́jú mọ́kànlá lórí áàpù tèmi nìjẹ́ ń wò ó ìwọ lè ní áàpù mi o àmọ́ eléyìí náà àti máa lò dáadáa káwọn tó dé àmọ́ wa ń kìlọ̀ fúnra wa pé ẹ̀fà yé mi kéèkì kalẹ̀ àwọn tó ṣe áàpù yìí náà wọ́n gbìyànjú ni má jẹun di five forty nine o ẹ̀yìn wọ́n bá ti ń kú bí ten minutes ten minutes da oúnjẹ dúró kò gbé àgbà má bóyá ọ̀sẹ̀ mistake àti èyí wọn ṣe ọ́ ní nǹkan kan o inú hadithu Anas radiyallahu anhu tọ́gbà wa látọ̀dọ̀ Zaid bin Thabit radiyallahu anhu. زيد بن تفحرنا مع رسول الله صلى الله عليه وسلم ثم قام إلى الصلاة قلت كم كان بين السحور بين الأذان والسحور قال قدر خمسين آية زيد بن ثابت ni mo lọ jẹ tàbí صلى الله عليه وسلم ẹ̀fọ́ kan tó máa fáwọn èèyàn sáàdì rẹ̀ ọgbà ládá ń bẹ̀ máa fún wọn ní ìsinmi ọgbà ládá ń bẹ̀ bẹ́ẹ̀lù ni mọ̀dọ̀ bá ànábì ń léèrè bẹ́ẹ̀lù ìgbọ́dọ̀ ànábì ò sọ̀lọ̀ sọ̀lọ̀ àdẹ́bà ànábì ń bá ìjì rẹ̀ ní wàá jẹun mọ̀lọ́ jẹ sàárì lé ànábì sọ̀tọ̀ sọ̀lọ̀ gbà mọ́ wá ta jẹ sàárì tán ànábì ti jáde ọlọ́ fún àṣùbà kásùbà fún wa ni mo wá di bẹ́ẹ̀lù yá kò sójú tèmi ẹni ló sojú láàrin pé ẹjẹ tààrí tán àtúntà mẹbi lọ kírun tẹ yí bí àpò ìṣẹ́jú méjì ń bẹ láàrin abẹ ìlú ní kọdúró kan iná àyà àkótó nìkéyìn ẹka fífi àyà àyà kùránì bá kùránì kéyìn ẹka fífi rẹ. قال الحافظ ابن حجر رضي الله عنه أفاد الإمام ابن حجر رحمه الله قلنا خمسين آية فيفتي باتي تزيد وي قلنا متوسطة لا طويلة ولا قصيرة يعني في آية جوب جوب تزيد جوب آية في أو لا مجيج من أوتوكين أو كافيتي láàrin fànẹ́bí kẹta ìdán sọlọ sọlọ àti pé ọlọ́run kẹun Ibn Hajar ní dábàá pé á wàdà sẹ́rí à tí etí ṣe ìṣèyàn sáré ká àbí ìṣe ń lọ́ra ká àwọn àlùfáà ní gbogbo rẹ̀ bá bá gbé ìṣẹ́jú lónìí ẹni yóò máa lọ bí twenty minutes láti pé kọ̀ láìsí ní ẹ̀ bá wo pé á kò lè ṣe mistake o kọ́ fàyè ìṣẹ́jú díẹ̀ kalẹ̀ òsè ọ̀sọ́ọ̀fù oúnjẹ ọ̀gbà ìkọ̀rá ni wọ́n máa ké lọ́nà rí kàǹtì náà yà ké bo oríkèjì bẹ́ẹ̀ lọ èyí ń da ju kí èèyàn wá máa jẹun ní ẹ̀yìn àlùfáàjà lọ àmọ́ ẹ̀rí dandan kọ́ o dandan kọ́ ni kéèyàn ó fi ogún ìṣẹ́jú ìṣẹ́jú mẹ́wàá kalẹ̀ o ẹ̀yin ọba dá lójú gbá ọdẹ mi lójú lẹ́yìn áàpù tuntun máa àlùfáàjà rí wò olúwa ló lè máa jẹun títí tí àdúrájà yóò fi kékeré yóò fi yọ. هذا والله أعلم وصل اللهم وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين وإياكم